gbìyànjú ẹ̀ ó wá kó àwọn kùdìẹ̀kùdìẹ̀ káàkó ìjẹ́rú ẹni báyìí kéré ọlọ́ọ̀bá dẹ́dà ó fi sílẹ̀kùn dáadáa lẹ̀ gbogbo apátápátá nínú ẹni tọ́lọ́bà ní káàkó pé ربنا gbogbo àwọn áyà yìí òun náà ni àwọn fáàmọ́ mú wá lórí kíni lórí ẹni tó ṣe ojúṣe tó ń bẹ lórí rẹ̀ àmọ́ táwọn kùdìẹ̀kùdìẹ̀ wá ṣe kíni tó wá tẹ́ ti lọ́rùn Rabbana la tu'akhidhna ìrẹ̀lọ́rùn mọ́ ṣe bá wa wí inna fina aw akhtana lórí ń tàbàdé àbí ìdájí kíni táa ṣe pẹ̀lú àṣìṣe náà ní pé kó ṣe in tó tọ́ bó ti tọ́ àti bó ti yẹ yẹn ló bá yà pàtàkùnláhá mẹ́sàtàtù ẹpáyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ti ní kàtàmọ̀ tọ́rọpẹ́yẹ wọ́n ní àyà yìí ẹgbọ́mọ̀ ọmọ ẹmọ́ ṣubú ẹmú gbọ́rẹ̀ so ẹ̀fílẹ̀ ọ̀hún bà ń bá tiẹ̀ lọ́gbẹ̀ẹ́

mú ìpáyà ọlọ́run wá bó ti tọ́ àti bó ti yẹ ó lè ṣe kíní ẹ̀ tó pé torí pé ọlọ́run màlìkìlá sọ ayà ní àti pàtàkù láhá má tàtà àtùn ẹ̀páyà ọlọ́run láti ní kápá ma so ìkápá yẹn ọlọ́run àti kí ni ó mọ̀ tí olórin yẹn bá ti ṣe gbogbo àwọn ìkápá rẹ̀ tó ṣe tó mẹ́lọ́run rẹ̀ ìyókù bọ́lọ́run màlìkìlá ti kí ni ló ṣe àmójúkò fún òun ló ní òun lẹ̀ ló mọ̀ pọ̀ lọ́rọ̀

ìbéèrè lọ́nà àbájọ pé ìtàjọ́já kọ́ba agbára ẹni kò bàtà gbé bẹ́ẹ̀ náà ní jẹ́ pé ṣẹ́ṣẹ́ ní àwọn àwọn agbára níbi àbí ní constitution Nàìjíríà yẹn. Alhamdulillah, ìbéèrè ni wípé àwọn ọba nílẹ̀ Yorùbá ń bí àbáwọn ẹlẹ́bùnmí náà, ìjẹ́ wọ́n ti ń bẹ nípò agbára pé a gbọ́ wípé wọ́n ní constitutionally wọ́n ti yọ agbára wọn kúrò kí láti bá wọn lò tí ṣẹ̀rí láti bá wọn lò ní àbí nǹkan mi àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbésẹ̀ wa ìlànà wa ìgbésẹ̀ mùsùlùmí náà ni ó máa jẹ́ in tí ṣẹ̀rí àbákọ òun náà làákọ̀ bákọ̀ lórí àwùjọ tá bára wa kò dẹ̀ sí ìgbésẹ̀ ayé kan tá ń gbé tí ṣẹ̀rí Islam tí ò ṣe kí ni tí ò lọ́rọ̀ pẹ̀ so àti ọba ni àti gọ́ọ̀nà ni àti kíríkan àbí kó má jẹ bá jẹ́ ń bá kó jẹ́ ìlúbò ní ìná gbogbo bá jẹ́ ń lò ṣẹ̀ríà ìsìláàmù fi kọ́ wa bá ti tẹ́kí ni bá ti bá wọn lórí lò èyí tó dánú àwọn olórí bá ti bá wọn lò èyí tó ya kò kí kí è ṣe mùsùlùmí bá ti bá wọn lò èyí tó jẹ́ mùsùlùmí tó ṣe wípé kò kí ni bá ti bá wọn lò èyí tó jẹ́ pé kéfèrí pọ́nbélé bá ti bá wọn lò ṣẹ̀ríà ìsìláàmù fi kí ni ó ti yànnà náà tí ó ṣe kí tí ó dààmú mọ́ra wọn àwọn tó jẹ́ lórí wa wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ń ṣe mùsùlùmí báwọn là ṣe bá wọn lò yẹ́rẹ̀ sàámọ̀ bá wọn lò àjẹ wọ́n ní bẹ́yà ni a máa jẹ wọ́n ní tọ́hà láti tẹ̀lé àṣẹ wọn bẹ́yà láàrin ṣe kí ni láàrin wọn nílé lórí àmọ́ tọ́ àyẹ wọ́n ṣe kí ni wọ́n nílé wa lórí tọ́ àyẹ lódì wọn gbà tí ó bá ṣe kí ni tí ó bá ti tako ṣẹ̀ríà Islam tí ó sì tako fi hàn lọ́hùn kò tako kọ́lá láhù kọ́lá rọ̀tọ́ọ̀lù wọ́n pàṣẹ sí pé gbogbo yín o tó bá ti jọba tí ó ń bọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀bàrúmẹ́ta gọ́ta yín níbo nìyẹn ti tako níbo ló tako ọ̀rọ̀ yẹn ni ká tẹ̀lé wọn ọ̀rọ̀ yẹn ni ká mọ̀ yà pa wọn gbogbo yín lágbo yẹ nǹkan kan ìbọ̀rọ̀ jáde o ẹ máa rìn lójú ọ̀nà ọ̀rọ̀ ẹni ká tẹ̀lé wọn ó jẹ́ ẹgbẹ̀rẹ̀ tó wà pẹ̀lú wà kò ní máa tó bẹ́ẹ̀ wí pé kọndínálì àwọn bá wà páwáfù <laughs> kò mọ́ tó ń sọ ẹni ò mọ́ tó ń sọ nínú process deposition of power ní Nigeria, wọ́n recognize àwọn lọ́balọ́ba yẹn wọ́n dẹ̀ fún àwọn náà constituted authority ni wọ́n láyé wọn pọ̀bí pé before sí Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà àwọn lọ́ba yìí ni àwọn ló wà nípò agbára àwọn ní wà nípò agbára tó bá wò ó lẹ́ni wo bírò àwọn Queen of England yẹn on the same level ló mú àtàwọn ọba lẹ́yìn wà ń bíbà constitution tí wọ́n ló empower òun kò mọ̀ jẹ́ olórí nílùú wọn constitution ti ní empower àwọn eléyìí kí wọ́n lágbà àmọ́kágbà wọn wà lẹ́fà títà àwọn president oníkálùkù wọn ló ní agbára wọn so tí wọ́n bá fẹ́ dà lúrú tí n tó ń sọ bá yé òun ló máa múrú kiri wá akọ́pọ̀ ìrìnlẹ̀ kìdì pé àánú ah, ọmọ nǹkan tó ń sọ ọtọ́rítì làwọn náà kódà àfáàfin ìjẹba ilé àdúgbò yìí ọtọ́rítì ni wọ́n láyé wọn tuntun pé kò ní ma ní láti wà kí ẹ fún bí ẹ ṣe ń dì pẹ̀lú wọn ìpé wà mọ́ lọ tákùn wọn wà mọ́ lọ irú èyí náà yìí gbápò lẹ́yẹn òun náà àwọn míì máa ń gbápò ìjìmọ́lẹ̀ ìdára wa gbápò díẹ̀ lọ́dọ̀ àwọn bá yẹn òun náà àwọn àmì ò gbà lọ pé ń hmm, ẹ̀rọ àwọn gọ́ọ̀fúnà wọn ní ìrẹ̀lẹ́lẹ́lẹ́ no president kan no ó bọ̀ jẹ́ general eh, èèyàn kan in tó lìdí sí ICC nìyẹn àwọn isis wọ́n street gbogbo àwọn tó jẹ́ constitution authority wọ́n gbà pé kò sí ẹni kankan náà bọ̀rọ̀ ní khalifa tó mùsùlùmí ẹni tó jẹ́ khalifa kan adá kìláfà padà tó tún ọba ti rí kìláfà ẹni tó bá ti rí dá padà káàdé ní khalifa kan fáà mùsùlùmí gbogbo àwọn tó kún wọn ṣe kí ni wọn lágbára àjẹwá ní léyà wọn jẹwá ní àwọn kan tó lè dìtì icd nìyẹn àwọn iswap n'ihe iru gbogbo àwọn ti fi so àìmọ̀ tó hò ní kí kí ni kí ẹ̀ máa kọ̀rọ̀ kí ẹ̀ bó ṣe rí yẹn láì ní mú orúkọ ọ̀kan náà ìwọ́kan tí ẹ̀ dánwò kó má lọ kó má lọ ráwọn láre láyé ibi tí wọ́n wà àwọn tó ní ibi tó ti ọwọ́ pọ̀ yẹn náà àwọn ìjọba yẹn gan náà máa dì pẹ̀lú ẹ̀ àwọn ìṣẹ́ kí ni àwọn máa dì pẹ̀lú ẹ̀ by Nigerian constitution wọn ọ̀yá agbára kó lọ́dọ̀ àwọn bá o wọ́n rí díú sí pàwà àwọn síra wọn ni at initial pàwà wà in line pẹ̀lú ti president ni lábẹ́ ti president At the point in time, ó di under governor. It's the other uh, uh, clinical chieftaincy title. With local government, power yẹn, ó so mọ́ra wọn ni. So àìmọ̀kan òní kíyàn sọ orí ilé. Àwọn náà ní agbára tí wọ́n láyé wọn. Tẹ́lá fẹ́ dàbí lú oníkẹ̀wọ̀n ṣe kí ni ìwọ̀n lọ tákùn wọn pọ́lọ́wọ́ ààrẹ. Subhanallah, Alhamdulillah, Alhamdulillah.